بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكي ببوا ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ọ̀rọ̀ fíkíù ọ̀rọ̀ fíkíù episode thirty episode thirty insha Allah ní alẹ́ òní tí í ṣe alẹ́ aláàdì alẹ́ al-ahad déètì òní ní sixteen oṣù kẹrin rọ̀bí ùsáni ọdún fourteen forty three a ti parí tírà al-akadori. Al ẹni tí kò báyìí gbọ́ kó lọ gbọ́ a fẹ́ tẹ̀síwájú nínú àwọn tíra fíkìú tíra fíkìú tí a fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní alẹ́ òní yìí òun ni tíra tẹ́ ń pè ní àṣmáwí àṣmàwíyà àṣmàwíyà wọ́n máa ń pè ní àṣìmáwí àṣìmáwí bí wọ́n ṣe máa ń pe àlẹ́ akádọ̀rí ní lálàrí lálàrí bẹ́ẹ̀ náà ni wọ́n ń pe àṣìmáwíyà ní àṣìmáwí. tíra náà àáfàá wa tí ọkọ̀ tíra náà orúkọ wọn ni abdulbari al-ashmawi arifai orúkọ àáfàá wa tó kọ tíra náà ni asheikh abdulbari al-ashmawi. al ashmawi àrùrífàáyìn àṣìmáwí àṣìmáwíyà wọ́n ṣe àfitì rẹ̀ sí ìlú kan ní misro tí ń jẹ́ ashma ashma ara ìlú ashma náà ń pè ní ashmawi. ará ìlú ashima òun ni wọ́n sọ di ashmawi ará ashima wọ́n tún wá ń pe wọ́n tún wá ń kí àáfàá wa náà kan àáfàá tí ń jẹ́ àrìfáàyìn àrìfáàyìn àáfàá tí ń wọ́n kì kan àáfàá wa yìí àrífáàyín ó jẹ́ àáfàá tí ó wà ní ojú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà ojú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà ọ̀kan pàtàkì nínú àwọn àáfàá tó wà ní ojú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà òun ni. àáfàá tí ń pè ní àrífàáyín ahmada àrífàáyín ó lè wá máa wò pé ṣé tí àwọn ń tọ̀rí kọ̀ ni a ni. lọ́jọ́ iwájú insha Allah màá pa lórí ọ̀rọ̀ tọ̀ríkọ̀ alìkọ̀dìríyà àmọ́ ká kọ́kọ́ mú sọ́wọ́ báyìí ṣe rí àfa àgbà tí ń pè ní Abdulkadiri Alijilani tí wọ́n ṣe àfi ti tọ̀ríkọ̀ kọ̀dìríyà sí lọ́dọ̀ ẹni tó bá gbọ́ kásẹ̀tì mi ti jọ̀hún tí mo ṣe lórí kọ̀dìríyà mo ní abdulkadir jelani rahimahullah ó gbẹ́ kòtò kò gbẹ́ jìn ẹni tó jìn síbẹ̀ kò dá lápá ṣùgbọ́n lásìkò yìí ẹni tó jìn sínú ẹ ó ti ń dá lápá ìyẹn ni wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ti ń pè ní tọ̀rí kọ̀ọ̀kọ̀dìríyà kì í ṣe kéèyàn máa pe rẹ̀ lọ́lọ́run kó máa pe nǹkan míì lọ́lọ́run kó máa pe àwọn àlìjànú kó máa ṣe oríṣiríṣi bídíà rárá àwọn alárúbáwá tàbí ká sọ pé àwọn mùsùlùmí níjọ́hun wọ́n máa ń ṣe àfitì ẹnìkọ̀ọ̀kan tì sí bí ìlú bí àáfẹ́ ẹni bí ìlú tíyàn ti wá náà fi ń pe tí àìní àṣìmáwíyà wọ́n ṣe àfi ti ọkọ̀ ẹni tó ṣe gangan ni Abdulbari wọ́n wá ṣe àfi ti rẹ̀ sílùú ẹ̀ ẹlòmíì ò fẹ́ gbọ́ kọrùn rí Abdulbari ohun tá a máa ń gbọ́ ni àṣìmáwí àṣìmáwí àṣìmáwí àṣìmá ìlú kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ní misro bí wọ́n ṣe máa ń ṣe àfitì orúkọ èèyàn tì sí ìlú bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ṣe orúkọ èèyàn tì sí àáfàá rẹ̀ so irú àáfàá yìí nìsín wọ́n mọ̀ pé ní Málíkì pé wọ́n ṣàfitì ẹ̀ sí ìmáàmù Málíkì kì í ṣe pé ìmáàmù Málíkì dá ìdàkúdà lẹ́nu ẹ̀sìn kọ́ bí kò ṣe pé àwọn lárúbáwá wọ́n máa ń kira wọn kan ìlú wọ́n máa ń kira wọn kan ìran wọ́n máa ń kira wọn kan àáfàá wọn. ó ti yé irú ẹ̀ náà ni lóde òní kẹ́nìkan péré ní máhàdì tàbí dáháwí tàbí mọ́rìkàzí tàbí ádábí wọ́n kira wọn kan ilé kéwú tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde so ìkíra wa kan ìlú ìkíra wa kan ìran kan ìkíra wa kan àáfàá kan ìyẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú pé tẹ̀lé súnà ànábì ọba àkírá ẹ̀ kan ìlú ọba àkírá ẹ̀ kan ìran ọba àkírá rẹ̀ kan àáfàá kan pé ọmọ kí ó àáfàá làgbájá ni ọ́ ohun tí ó jẹ́ kókó jùlọ ni pé oríkì lásán nìyẹn ìyẹn kọ́ ló fi sin lọ́hùn tó ló fi ká sí pé àáfàá yìí ó jẹ́ akẹ́kọ̀ọ́ fún àáfàá àgbà kan lójú ọ̀nà tọ̀rí kọ̀dìríyà tẹ́ ní Abdul tẹ́ ń pè ní Ahmada Arifai irú àwa yìí náà àwa náà kí ọlọ́dọ̀ ń bí díàrí náà àwa náà kí ọlọ́dọ̀ ń bí díàrí ká tó bọ́ sọ́wọ́ àwọn àáfàá sún náà kò sí bá a ṣe fẹ́ yóò kọ wọn kúrò nínú ọ̀dọ̀ àwọn tí àti gbàkéwù ìyẹn ọ̀wá túmọ̀ sí pé tẹ́ńbà wá kì mí kan àfọ̀n bídíà tí mo kí ó lọ́dọ̀ rẹ̀ ìyẹn ọ̀wá túmọ̀ sí pé èmi náà ń ṣe kí ni o pé mò ń ṣe bídíà ogún tó bá ti mọ ni rí kò lè sọ pé òun ò mọ ni mọ́ lọ́rọ̀ lé ayé a sì wá rí ìdáláre fún tí mo sọ yìí wípé láti bẹ̀rẹ̀ tíà yìí tá a bẹ̀rẹ̀ lálẹ́ pẹ̀lú ògo ọlọ́run títí dé parí rẹ̀ kò ní í pè wá lọ síbi bídíà ibi súnà ànẹ́bì ló máa pè wá lọ. so la fi ń sọ wípé orúkọ kò nítumọ̀ iṣẹ́ ọwọ́ rẹ ò ní ẹni tí ó ṣe kókó jùlọ iṣẹ́ ọwọ́ rẹ òun ló pàtàkì jùlọ kò sóko tí yìnyín ò lè pe ara rẹ̀ kò sóko tí yìnyín ò lè pe ara rẹ̀ wọ́n pẹ nìkan ní mugafal kí ló sì ń jẹ́ mugafal òpè ọ̀dẹ̀ òun tó ń èsì ìsòpè kì í sì sọ̀dẹ̀ bọ̀tò ó kọ tí o tọ́gbà kẹ́ máa pe òun ní mugafal tẹ́mákà pèèyàn ní anta mugafal òun sì ó bínú pé òun sọ pé òun stupid stupid wá di ó kọ fún ẹnìkan kò sì stupid so nítorí náà. kò sí ní tọ́ka wa pẹ̀lú ọkọ ẹ̀kọ́ ẹ̀sìn tánàbí mú wá làwa fẹ́ gbọ́ yé ti wa so bí àárín yẹn bí ó sì jẹ́ nìyẹn. so afa abdulbari yìí tí wọ́n kìkan ìran ìlú rẹ̀ ti ń jẹ́ asima tí wọ́n kìkan afa rẹ̀ tó súnmọ́ jùlọ tó ń pè ní ahmed arifai. tí wọ́n tún kìkan Abdulkadir Jelani tí wọ́n tún wá kìkan Ìmáàmù Maliki. so ọkọ tíra náà àlá ọkọ̀ àlá mazhab àsáàdá alimalikiya so ọkọ ní ojú pọ̀nà ẹ̀kọ́ tó kọ́ ní ilé ẹ̀kọ́ Malikiya. kì í ṣe ojú pọ̀nà ẹ̀kọ́ tọ̀ríkọ̀ kọ̀dìríyà ok màlìkíyà sì nìyí náà ni wọ́n wọ́n èso ń tọ̀ríkọ̀ àmọ́ torí pé àfáì ó ṣàgbà ọ̀dọ́ ọ̀kan nínú àwọn tó ń pera wọn ní alùtọ̀ríkọ̀ kọjá ló jẹ́ wọn ọkọ̀ ọbẹ̀ ṣe pé ó fẹ́ kọ́ wa ní ojú ewé alákọ̀ọ́kọ́ àfáà ní ó mú àyà kan wá níbẹ̀rẹ̀ ó ní mo ti sẹ́ǹdì pdf ẹ̀ sí gbogbo ẹ wà lórí platform wa o tí àti mo fẹ́ mọ kà yìí mo ti sẹ́ǹdì ẹ̀ sórí whatsapp group wa o má jẹ́ ń gbọ́ pé mi ò rí tí àtẹ̀ ń ká o tí àti mò ń ká náà lèmi náà ń ká yìí bó sì wà nínú sẹ́ẹ̀tì ẹ̀ náà nì tó bá wà ní whatsapp group wa kò mo ti sẹ́ndì. wà á ní kùn báyìí náà hùn bima anzala Allah. àti pé dájọ́ láàrin wọn pẹ̀lú nǹkan tí Allah sọ̀kalẹ̀ àti pé fi nǹkan tí Allah sọ̀kalẹ̀ dájọ́ láàrin wọn. so tó túmọ̀ sí wípé ohun tá a fẹ́ kànú tíra yìí nǹkan tó lọ ń sọ̀kalẹ̀ fáńdẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ó àgbọ́yé rẹ̀ àwọn ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ àwọn ìdájọ́ rẹ̀ la fẹ́ kà jáde nínú tírà Asmawiya. aya Quran ni àfàfi ṣe ìfáàrà kó lè yé ìwọ tí o fẹ́ ka tírà rẹ̀ wípé àwọn àdágọ́tọ̀ ọ̀fẹ́ máa kà ń bíbà yìí o ohun tó lọ ń sọ̀kalẹ̀ fún wa òun ni a fẹ́ máa ṣe àlàyé ẹ̀ fún ọ. ọwa ni bisimilahi rahman rahim kọ́l asheikh al-imam al-alim al-alama abdulbari al-ashmawi. Al al-ashimawi al-ashimawiyu ar-rifa'iyu rahimahullah ta'ala àgbà sheikh alàgbà al-imam aṣíwájú al-alim olùmọ̀ al-allama tí ìmọ̀ rẹ̀ tó yanjú olùmọ̀ tí ìmọ̀ rẹ̀ tó yanjú pátápátá orúkọ ẹni náà ni abdulbari al-ashmawi aráàlú ashma ní misro arrifaayi ọ̀kan nínú akẹ́kọ̀ọ́ ahmada arrifaayi rahimahullahu ta'ala kí allahu ọba tó ga jùlọ kó kẹ́ o ó sọ pé sa'alani ba'dul asdikọ àwọn kan nínú àwọn ọ̀rẹ́ àwọn kan nínú àwọn ọ̀rẹ́ wọ́n bi mí léèrè a ní àmàlà pé kí n ṣe iṣẹ́ kan mukodimatan filfiki tó máa jẹ́ ọ̀rọ̀ mùkọ́dímà introduction ọ̀rọ̀ ìfáàrà filifiki lórí ẹ̀kọ́ tá à ń pè ní fíkìw fíkìw ni abala ẹ̀kọ́ ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú bá a ṣe ń sin ọlọ́run ọba wa pẹ̀lú oríkèéríkèé wa alamazihab alamazihab al-imam malik tí ẹ̀kọ́ fíkìw náà tí ó wà ní ìbámu sí ilé ẹ̀kọ́ ìmáàmù máàlìkì ibnu anas radiyallahu anhu fa ajabtuhu ila mo wá dá ọ̀rẹ́ mi yẹn mo wá dá lóhùn ìbéèrè rẹ ló jẹ́ kí n kọ tírà yìí rọ́ọ̀jìyàn lisawab rọ́ọ̀jìyàn lisawabi mo wá ń retí ẹ̀san ni o láti ọ̀dọ̀ Allah subhanahu wa àlà mo ń retí ẹ̀san ni o ẹ̀san Allah ni mo ń retí o mi ò retí kẹ́ ẹ sọ pé ẹ ṣeun o ẹ̀san Allah lèmi ń retí. so èmi náà tí mo fẹ́ kà fún yín tí mo fẹ́ máa kà lárúbáwá tí mo fẹ́ máa túmọ̀ sí dàbí níbí wa àná àwa àná kàdáàlìkà rọ́ọ̀jìyàn lífàwáb èmi náà ń ṣe eléyìí náà mo fi ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ní o kọlọ́run kọ́mọ́dùwà ládàá rẹ o. báàbù nàwa kídeliwudu ẹ̀kọ́ nípa nàwa kídeliwudu àwọn nǹkan tí ń ba àlùwàlá jẹ́ ń tá a fà fi bẹ̀rẹ̀ tí àìníyàn o báàbù nàwákídí àlùwùdù àwọn nǹkan tí ó ń ba àlùwàlá jẹ́ ìrìnlámù mà sàmà pé ẹnìkan náà àwọn ọ̀rẹ́ àfáà ló ní tíráì ẹ̀hẹ́n so ọ wá ń dojú ọ̀rọ̀ ọkọ ìpè ìlàm mà wàfákọ̀ọ́kà lọ́hù tààlà ọba ṣàdúrà fún un kí àlọ́hù ọba tó ga kó fi ọ́ ṣe kùngẹ́ dáadáa o. anna nawakidọ̀ lè wudu mọ̀ pé dájúdájú àwọn nǹkan tí máa ń ba àlùwàlá jẹ́ alákìsìmáyìní alákìsìmáyìní méjì ni ó pín sí o gbogbo nǹkan tí ń bà lùwàlà jẹ́ pátápátá a lè pín wọn sí ìsọ̀rí méjì àhàdáàfún àwọn ẹ̀gbin ni ìsọ̀rí àkọ́kọ́ wà àsìbáàbí àhàdáàfín àwọn okùnfà ẹ̀gbin ni ìsọ̀rí kejì àhàdáàfún àwọn ẹ̀gbin ni alikismu alawal ìsọ̀rí kìíní والكسم والكسم الثاني أسباب أحداث أسباب أحداث àwọn okùnfà ẹ̀gbin. fa'amma al-ahdaf ní ti àwọn ẹ̀gbin fa khamsa márùn-ún ni o ní ti fa'amal ahdaf ní ti àwọn ẹ̀gbin tí máa ba àlùwàlá jẹ́ fakọ́musa márùn ni salasatun minalekubul mẹ́ta nínú márùn yẹn ó máa ń wá láti ọwọ́ wájú ọwọ́ wájú kubul iwájú ènìyàn tàbá dúró báyìí ibi báyìí iwájú yìí ní ń pè ní kúbùlù iwájú ara wa lábẹ́ wa iwájú ní ń pè ní kúbùlù ó ní márùn-ún ní ẹ̀gbin tí máa ń já àlùwàlà nínú márùn-ún yẹn mẹ́ta nínú rẹ̀ ó máa ń gba ọwọ́ wájú wá kí wá ni àwọn mẹ́ta náà wáhìyà alimọ́vì òun náà ni mọ́víyù àtọ̀ mọ́víyù àtọmọ́bíyù ni àtọ̀ tó máa ń jáde lásìkò tí èèyàn bá ronú kan adùn lásìkò tí èèyàn bá ronú kan adùn tí ara wa dìde wá tí omi fẹ́lẹ́fẹ́lẹ́ funfun tó lẹ̀ lọ́wọ́ tó wá jáde lójú ara lọ́wọ́ wájú nìyẹn ti máa jáde yálà yẹn jẹ́ ọkùnrin ni yálà yẹn jẹ́ obìnrin ni tó bá jẹ́ ọkùnrin láti ẹnu àzákàrí rẹ̀ ni ó ti jáde tó bá jẹ́ obìnrin láti ibi tí ó ń gbà tọ̀ ibi tóbìnrin ń gbà tọ̀ iwájú náà lọ́nà ń gbé sí ibẹ̀ ni ó ti jáde so mọ́víyù ẹ̀gbin ni wọ́n máa ń já lùwàlà wàlíwádìí wádìí yù náà òun náà jẹ́ omi fẹ́lẹ́fẹ́lẹ́ òun náà máa ń yọ̀ ọmọ ń yọ̀ lọ́wọ́ òun máa ń jáde ń tiẹ̀ ní ìparí ìtọ̀ ìparí ìtọ̀ ló máa ń jáde ní tiẹ̀ wàlíbáòlù àti ìtọ̀ nǹkan kẹta nìyẹn àlèmọ́ríyú wàlíwádìíyú wàlíbáòlù àtọ̀ pé ara le àtọ̀ ara líle ni mọ́bíyù àtọ̀ tí máa kẹ́yìn ìtọ̀ òní wádìyù ìtọ̀ òní báúlù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọwọ́ iwájú ni ó ti jáde yálà lára ọkùnrin tàbí lára obìnrin wà ìfì náà ni mínà dòbòrò méjì tó ṣẹ́kù ẹ̀yìn ẹ̀yìn náà sì máa jáde ní tiẹ̀ ọwọ́ ẹ̀yìn ló wà dúbòrò ẹ̀yìn níbi ìdí lọ́wọ́ ẹ̀yìn ọwọ́ ẹ̀yìn nìdí wà ibẹ̀ ló ti máa ń jáde wáhùmọ́ méjèèjì tó sì máa ń jáde lẹ́yìn yẹn náà ni àlègọ́ ìtù wàrìyà igá àti ìsó àlègọ́ ìtù igá wàrí àti iṣó. àwọn nǹkan márààrún tí ọmọ ń já àlùwàlá nìyẹn àlàyé tí mo kàn fẹ́ fi kún lọ́dọ̀ tèmi òun ni pé gbogbo nǹkan márààrún yẹn mẹ́rin nínú ẹ̀ ó mọ́ pé tó bá ti jáde á fọ̀ ọ́ nù ẹyọ kan péré la bùkátà sí káfomi fọ̀ mọ́víyù tó bá ti jáde òun gangan fún ara rẹ̀ á fomi fọ̀ bẹ̀ nù wádìyù tó bá ti jáde tó bá yí wa lára àáfọ̀nù ó yí wa lára kò yí wa lára ibi tó ti jáde àáfọ̀nù báúlù ìtọ̀ ó yí wa láa kò yí wa láa ibi tó ti jáde àfòmísànù ó di mẹ́ta gọ́ọ̀ìtù igá imí ó yí wa láa kò yí wa láa tó bá ti jáde àfòmífọ̀nù mẹ́rẹ̀ẹ̀rin yẹn láàbùdá mínàlì ìkìtìsàl dandan ni ká fi omi fọ ibẹ̀ nù.